بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته لن يوقع إليك يا دافع الله سبحانه وتعالى أتي عليكم على إليك يا ترى فوانا محمد sallallahu alayhi wa sallam akí ẹ̀yàn ọmọ ìyá wa nínú ẹ̀sìn àǹbẹ ọlọ́run ọba kí ó jọ Ramadan wa ilé tí a ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí kọ́nà ọba kó jọ kó jẹ́ kí a gúnlẹ̀ láyọ̀ kó dẹ̀ gba kó fi ìjọsìn rọ̀ lọ́rùn nínú ẹ̀ láti ṣe kó dẹ̀ jọ kó gba lọ́wọ́ ẹnìkankan wa níjọsìn èmi náà ni Ramadan wa tún di mẹ́tàlélógún 23 kọ̀lọ̀kọ́ mú wa sílẹ̀ láyọ̀ tún kírawa kú ojúmọ̀ tó ní kírawa káàbọ̀ sí ìjókòó hadith wa olójoojúmọ́ etí ìsípẹ́lẹ̀ ní hadith ẹlẹ́ẹ̀kọkàndínlógún hadith 19 ọ̀nà ni a ti fẹ́ ṣàlàyé fún wa alára sọ̀rọ̀ fún wa nípa àbúrọ̀tò ṣàyà àwọn àǹfààní àwọn èso tí a máa rí kàn jẹ látara ìní ìtìjú tààdẹ̀ fi jẹ́ kí ìdàkejì ń tàn pé ní ìtìjú wọn ní kí ẹ̀yà àṣà kọ́nà kó ṣe wá ní àṣà kò sí wá ní onítìjú ṣùgbọ́n lónìí a tún fẹ́ nkà sí nǹkan míì náà tó ní ṣe pẹ̀lú àwọn ìwà àwọn ìwà àwọn ìwà àwọn ìwà kí a bá lára ẹni tí ó bá jẹ́ mùsùlùmí tó ń bẹ́ẹ̀ náà ni gbogbo ń tàbá ń ṣe náà ṣe gbọ́dọ̀ yàtọ̀ ní ti dáadáa hadith eléyìí ń dá lórí fadilatu sabiri ọlá tí ń bẹ fún ìmọ̀ àṣẹ sùúrù pàápàá jùlọ nígbà tọ́rọ àwọn bàbá mi ni wò pẹ̀lú nǹkan kan nínú àwọn nǹkan àmì wáyé tí ò sẹ́dá tó lè mórí bọ́ kúrò ń bi eléyìí inú àdùn míì èèyàn máa gbé tọ́mì láì jẹ nǹkan tẹnu adẹ máa dùn tari adẹ máa ya adẹ tó yó láì jẹun bẹ́ẹ̀ náà ni nígbà míì ọlọ́run máa mọ̀ bá a ṣe sọ pé máa ń dẹ́ ẹ̀kẹ́ síyàn lẹ́nu nígbà míì adẹ́rin síyàn lẹ́kẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe tó máa ń bù kejì náà sí ẹnu yẹn máa kúrò láì jẹ́wúrò subhanallah ìyẹn adẹ tó yó náà láì jẹun ojú ìyẹn adẹ tó dá bí ìgbà tí èèyàn ti fi gbogbo ọ̀sán sùn kò wá tún lè kò tún ní náfààní àti rọrùn sùn lóru gbogbo àwọn eléyìí tó máa ń fa nígbà míì náà ni tọ́lọ́n bábá mú àdánwò dé tó da irú láàmú pẹ̀lú ìkan nínú àwọn ìbànújẹ́ ìtumọ̀ àfi kàn ní láyé eléyìí tó máa ń lágbára jù nínú orú ìbànújẹ́ yìí náà ni kẹ́dà kan nínú ẹni tó súnmọ́ ni pẹ́kípẹ́kí kó gbẹ̀mí mi lójijì ilé máa ń sábà wọ ẹ̀dá lára púpọ̀ ẹ jẹ́ ká sáré wò fàdé pé láàárọ̀ yìí àbùkátà tí ká tún ṣẹ̀ṣẹ̀ máa sọ̀tàn gbèsè ayé ẹni tí ó ṣẹlẹ̀ ìfàdé tó yọ fún wa látọ̀dà nábì torípa àti sàn tó pọ̀ náà ọ̀rọ̀ rẹ̀ sẹ́yìn àwọn náà ni Abu Hurairah عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم Abu Hurairah radiyallahu ta'ala anhu ó ní anabi sallallahu alayhi wa sallam sọ wípé yaqulu Allahu ta'ala ẹ̀rọ̀pá àdéhùn eléyìí tún ó gòkè gan Abu Hurairah ní anabi sọ wípé anabi náà wá sọ wípé ọlọ́run ọba sọ wípé ma li abdil mu'mini 'indi jazaa'un idha qabaltu safiyya. من أهل الدنيا ثم احتسبه إلا الجنة لا كافي ما لعبدي مؤمن ما لعبدي المؤمن الله أكبر عندي جزاء إذا قبلت صفيه من أهل الدنيا ثم احتسبه إلا الجنة ìtumọ̀ àdéfì yìí náà ni wípé àdéfì Imam Bukhari ni wọ́n ṣe ẹgbàá rẹ̀ anábìíní kò sí nǹkan kan eléyìí tí ẹrú mi tó lè rí gbà lọ́dọ̀ èmi ọlọ́run kò sí ní tó wọ́ọ̀d ẹrú wo ni ẹrú mi tó jólùgbàgbọ́ òdodo kò sí nǹkan kan fún àìndí lọ́dọ̀ èmi ọlọ́run ọba tí mo lè fi ṣẹ̀san fún tó jẹ́ jẹ̀záù ẹ̀san kò sí ẹ̀san kan eléyìí tí mo lè san fún ẹrú mi kan tó jẹ́ ẹrú mi tó jẹ́rù gbàgbọ́ òdodo ìdá àkọ́bẹ́tù sọfíyẹ̀hù ìdá àkọ́bẹ́tù sọfíyẹ̀hù min ahli dunya nígbàtí nígbàtí mo bá gba ẹ̀mí ẹnìkan nínú olólùfẹ́ rẹ̀ tí mo bá mẹ́nìkan sọ́dọ̀ nínú àwọn àyò rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ẹni tó nífẹ̀ẹ́ bí ìyá bí bàbá bí ọkọ bí aya bí ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo wá gbẹ̀mí ẹni mo fi la lójú ọlọ́run bá nígbà tí mo ṣe léyìí tán fún nínú àwọn èèyàn tó jẹ́ àwọn ẹni rẹ̀ láyé tó mọ àtàsábàhù lẹ́yìn ìgbà tí mo ṣe fún tán wọ́n ṣètò ròdẹ̀ retí ẹ̀sán látọ̀dẹ̀ mi ọlọ́run kò wíwí kúwí kó sọ̀sọ̀kúsọ̀ kò gbéra jẹ́lẹ̀ kò máa fàṣẹyà kò gbéra rẹ̀ ṣépè kò sòdì ọ̀rọ̀ sí ọlọ́run ọba rẹ̀ àbí síra rẹ̀ àbí sáwọn yẹn láwùjọ kò ní ayé dẹ̀ ṣe léyìí fún mi tán ayé mà lóru ayé dájú kò máa wíwí kúwí pa àtúntò ti wá bàjẹ́ báyìí ń bo ni kóun ti bẹ̀rẹ̀ ayé ṣòro àwọn tó ṣe léyà ayé fi rìgbọ̀n yìí ẹ̀yin náà tí wọ́n bá àwọn yẹn ṣe máa ń ṣe ẹmá kí mi ẹmá kí mi ẹmá kí mi ẹmá ẹbẹ fún mílẹ̀ fún mílẹ̀ à kí ló wà lè tó ìtòrí tọ́lọ́run ẹlòmíà ẹni ìjọba bá ló ń pèrè ọlọ́kùnrin bóyá lè mọ tó ń jẹ́ bẹ́ẹ̀ tọ́ ẹ̀dá láyé àmì ìwò tọ́lọ́run bá fi kàn àwọn ànábì ọlọ́run kò sẹ́nìkan tó lè escape ẹ̀ ó máa wá pọ̀jùra wọn lọ ni àyèmọ́ yẹn ló ti ṣẹlẹ̀ tó ní kálukú náà rí àmì ọlọ́run bá kó jọ ọ́ gbogbo tó bá dé bá kó wá kọlọ́kọ́ má jẹ́ kó gba ìmánì kúrò lára wa. ọlọ́run bá lẹ́nu yóò wá ṣe sùúrù ó ní tí màá fi ṣẹ̀san fún ọ náà ní ilá àlìjánà àlìjánà náà ní ẹ̀san fún ọ. sọlẹ́tara díẹ̀ tọ́lọ́run bá ṣe nǹkan fún wa tó bá dùn wa tó mú wa lẹ́mìí tó dùn wa tó kà wá lára gbọ́dọ̀ tí kájẹ́ kó jábọ́ lẹ́nu wa náà ní inna lillahi wa inna ilayhi raji'un. اللهم أجرني في مصيبتي وارزقني خيرا منها ah ọlọ́run ọba ò dájúdájú àwa yìí àwa ìwọ ló ní wà gbogbo ń ta ni ìwọ náà ló ní ọ̀dọ̀ ọlọ́run náà náà ń padà bọ̀ àti àwa àti ń ta ni láyè ọlọ́run ọba ò àjúrì ní tí mo sì ìbàdí yìí làmí níbi àdánwò tó fi kàn mí fún mi lẹ́sàn-án tó tó látọ̀dọ̀ ọlọ́run láti fi kàn pẹ́sẹ́tì mi warzuqni khayra minha bẹ̀ fún mi ní replace nǹkan yìí fún mi pẹ̀lú tó dájú tó gbà lọ́wọ́ mi yìí lọ fún mi téèyàn bá ní mánì báyìí tó sọ̀rọ̀ gbólóhùn báyìí tọ́lá ní ọlọ́run kò ní pẹ́ tọ́lọ́ máa fi kọ́mpẹ́sìtì ẹ̀ nínú nǹkan rẹ̀ táyé bákan náà lálẹ́pẹ̀yà mà nítorí tó dájú tó gbà lọ́wọ́ ẹ̀ láyé yìí nítorí dájú ni pé ẹni tó lọ́lá jù láyé kò lọ́lá tẹni tó tòṣì jù tó yẹ pé ibi tó ń máa dé sílálì jẹ́nà ibẹ̀ ló lò jù ẹni tó lọ́lá jù láyé ò lọ́lá tó ro ẹni bẹ́ẹ̀ sílẹ̀ yẹn fi ń fi wá lọ́kàn balẹ̀ wípé tá a bá ti gbà fọ́lọ̀ ìkẹ́ tà ń jẹ lọ́wọ́ ìkẹ́ ìkẹ́ ìtànjẹ tí ò tún pẹ́ tán yìí ìkẹ́ tí ò ní tán láéláé ó ń dó dè wá láàyè kan ibi tí ò sópin fún ǹbẹ́ ọlọ́run bá kójọ kó gbọ́ ilé ìtafẹ́ ní ìbára fún àwọn àtàwọn àtàwọn láti àgbọ̀ sọ́kànlá kàlọ́ أستغفرك وأتوب إليك أروى كما نصلت kí sílátì sọ́lá kò tó di pé a tún sùn padà lẹ́yìn sàhóre wa ó pàtàkì púpọ̀ o ká má fi jọ ìjọsìn kan ká má fi ṣe àkóbá fún ìjọsìn kan oníkálukú ò dúró láàyè rẹ̀ ìrun dúró àwẹ̀ náà dúró kọ̀nàkójọ kó gba gbogbo rẹ̀ pátá kó gba lẹ́sìn fún ẹnì kankan wa. asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.